ẹ kú lé ẹ ṣàlàáfíà ni mo bá yín ẹ àlàáfíà táwa fi dágbére ní ọ̀sẹ̀ tó kọjá òun náà la fi padà lọ́sẹ̀ tá a wà yìí ládùúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba láwòrán tó jẹ́ pé àṣeyí tóun ni tó bá yá ní ìgbà kan ọ̀fẹ́fẹ́ afẹ́ ìgbà míì ọyá mú ìgbà míì òòjò àárọ̀ àsìkò tá a wà yìí àsìkò oòrùn ni ọ̀gbẹ́ ilẹ̀ gbáà ni ẹ má gbàgbé pé àlàáfíà ara yín ó ṣe pàtàkì àkọ́kọ́ ẹ máa mumi dáadáa nítorí pé oòrùn tó wà tá à ń sìn ó lè jẹ́ kí èèyàn dákú o ẹ̀kejì ẹ jẹ́ ká máa wọ àwọn aṣọ tó bora wa lára ṣùgbọ́n tó lè jẹ́ kí àyè àtẹ́gùn kó wà wá sí ara wa bẹ́ẹ̀ ni pàápàá jùlọ àwọn ọmọ pupa ẹ jẹ́ kí wọ́n máa lo ìgò agbo sójú wọn kí gbogbo ojú wọn kó má bàa pọ́n ọlọ́run ba ò ní bà láwọ̀ jẹ́ o èyí ni mo fi ń kí yín kulé sórí ètò àìsàn yìí ojúmọ́ rẹ̀ tó ń sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ ìbáṣepọ̀ bá ṣe máa wà lálàáfíà tí lè wá máa dùn tí gbogbo máa kàn sí ohun lè tó ìwà fún Ọlátórèrà ibi ronke ọmọlówóyọ̀ lèmi ń jẹ́ èmi lọ́mọ ajílà lẹ́ṣọ̀ ọmọ ajífọ́ gbogbo máa dára bí ebi láì gbadé mọ̀lá òkè òkè kànákànná mú jẹ́ sánú ní ẹnu kò wá kí n jẹ́ mẹ́sàgbò kó má làgbò ńlé o agbo dúdú bọ̀ lọ́jọ́ ó wà lẹ́kùlé bàbá tèmi gbogbo pátápátá báyìí láṣẹ kan tú wa lára tá a ṣàgbọ̀sálẹ̀ wórómùwórómù ẹjọ́ mi ti ń pọ̀ jù ẹ má bínú orí kì ló ṣì ń rò mí èmi náà lọ máa tẹ́ níjọ́ kí wórówóró rọ̀ kó má bàa gbọ̀n sílẹ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sírètò wa ètò yìí ojúmọ́ ire lórí tẹlifíṣàn tẹ fẹ́ràn jùlọ Orísun níbi tí a wà tá a ti ń kàn sí yín èmi nìkan kọ́ ni mo wà lórí ètò èmi àti ẹnì kejì mi èjìká mi my partner in crime my partner in success my partner in ekebu of Africa tó jẹ́ pé mi ni gentle girl àwọn ni troublesome man ẹ ẹ jẹ́ kí wọ́n kí yín fúnra wọn torí tí bá ní kí yín pé kọ́ kí yín sàn pé à èmi o èmi èmi èmi bẹ́ẹ̀ o torí ẹni tó bá dẹ̀ lẹ́nu ẹ̀ ni kó fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ o. Hmm àwa dé dé dé dé dé dé àwa dé pìnrìnrìnrìnrìnrìnrìn àwa là ń jẹ programu o àwa dé. ẹ kú ilé là kí ara lé ẹrì wá là ọ̀nà ẹ̀kọ́ àtijọ́ làárẹ̀ ni akitipẹ́ àmọ́ àti rí yín tó jọ́ mẹ́ta kan inú wa dùn pé adébáyín láyọ̀ àti àlàáfíà ó lè jẹ́ pé èébú ni wọ́n fi wọlé ṣùgbọ́n àwa ò ní fèébú fi wọlé nítorí pé àwa bẹ́ẹ̀ tí ń wò wáyìí àwa jẹ́ ń tù láti ilé wa wá ìbà ọlọ́run ìbà èèyàn àrí ìró àlá ọba láti bàbá ògbógun gbénìkìn àwòwò má ṣe gbé alápá kábíkábí òkèlè bàǹbà tí ò ṣe é mìfẹ́ nìkan ọba tó jẹ́ pé ó jọba ojúkò lóbìrí ayé kábíyèsí ìrọ̀ ọlọ́run mi hmm. ọlọ́run à ọlọ́run ń ọlọ́run tó jẹ́ pé kò sí àrà tí ò lè fìyàn dá ọlọ́run jọ̀ọ́ o àtàwa àti gbogbo àwọn tó ń wò wá lé wọ̀n wọ̀nyí má fi wá dára tí ò dáa o ìbànújẹ́ ó kéré pọ̀ má jò kọ́gun sẹ́yìn ilé ilé wa gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹrù tábíamọ òkè tú wò wọn nígbè ká yín mọ́lé ó kéré ó pọ̀ nínú ìbànújẹ́ lórí ọmọ ẹ ò kúkú ní rí ẹ wo owó àdúrà yẹn bá ń tọ́jú ẹjọ́ tí ń gbà ń bọ̀ lọ́nà. èmi ló máa ní kẹtọ́jọ́ jẹ fún wàdúrà ránṣẹ́ sí ẹ fi ránṣẹ́ sí ṣe ń pa number. ó láìkì owó wọ́n ló mọ̀ ó láìkì owó ó láìkì owó láìkì mm, owó. ẹ wo àwọn àwọn ọmọ tó fi ń sọ̀rọ̀ ọmọ tó fi ń ṣàpèjúwe ọmọ Adédèjì Adémúyìwá lorúkọ mi ń jẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí aníyè káyé ni mí aníyè lọ́jọ́ gbogbo níbi gbogbo ní ìgbà gbogbo òun náà rèé mo tún dé ọmọ ní mo ṣe àjíná ọmọ ní mo ṣe ànákòrò ọmọ náà pa àmọjòlú ara àmọṣe ọmọ aláràlá lódò ògbólú ọmọ ọ̀ṣọ́dẹ̀múra ẹ̀ lódò ògbólú ọmọ ẹ̀ ló kú. mẹ̀dẹ́ mẹ̀dẹ́ mẹ̀dẹ́ mẹ̀dẹ́. wàá gba ayè mi ò tí ì ṣẹ́wọ́ ni bá ní ẹ lówó. ó wo wo mọ̀nìyàn. báyà mo mọ̀yàn gan. wo mọ̀nìyàn. mo mọ̀yàn gan. ah wo mọ̀nìyàn. ẹ wo a ti kalẹ̀ sórí ètò tá a máa máa fún yín ẹ mú jòkó tó sọ ọmọ tàlàfíà tó ń ta ìkú tí ṣe baálé ọ̀rọ̀ ẹ gbádùn wa lé ọlọ́run ẹ gbádùn wa. wàhálà ẹ máa gbádùn ẹ mọ̀ pé sáwà bá ti dé àwọn alálùbáríkà àwọn kì í dé kólókó márokò àdé márokò àwa dé kíṣẹ́ kó lè yá ni àwọn máa ṣe ń gbé papọ̀ ní bá ṣe ń ṣe ilé ìrànmọ́ àmúbá àmúbá iṣẹ́ yẹn wá yá papọ̀ mm. ẹ lè sọ pé tá a bá ti dé báyìí láàrin ẹ̀sìn àríyá kankan yẹn a máa mú ọ̀rọ̀ ọlọ́gbọ́n a máa mú jáde kí ni nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò lénìí mm. ohun tá a fẹ́ gbéyẹ̀wò ó dá lórí tiyín nítorí pé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kún olú ẹ ṣé tẹ̀ ń wo ètò wa tẹ̀lé ń pè wá ní gbogbo ìgbà èèyàn kan ló fi tọ́ mi létí ní orí Facebook mi ọmọdé ni bíi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ó wá ní àẹjọ́ máa ètò tẹ máa ń ṣe yẹn mo rí pé àwọn òbí mi wọ́n fẹ́ràn ètò yẹn gan mo wá fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ nítorí pé ó ní kankan tajọ́ ń fà mọ̀ra wa lọ́wọ́ mo wá rí i pé nǹkan tẹ bá sọ lórí ètò yín wọ́n máa ń gbà dáadáa mo wá fẹ́ kẹ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ jẹ́ ṣáà wò kí ni ohun tó ṣẹlẹ̀ ó wá ní ẹ pé òun lẹ́bùn ni òun ní ẹ̀bùn kóun máa jó oníjó lòun òun òun wà talented gan tẹ́ pé àwọn mọ ọjọ́ gan o tóun bá kí ijó mọ́lẹ̀ Michael Jackson ò lè tóun ní torí náà kí n jọ kí n bóun bá òun bí òun sọ̀rọ̀ pé secondary school tóun kà yẹn òun fẹ́ fi mọ níbẹ̀ kàkà kóun lọ sí yunifásitì òun fẹ́ lọ sí academy tí wọ́n ti ń kọ́ ìjó ah! mo bá ní ọ̀dà fún mi nọ́mbà àwọn òbí ẹ̀ bá pé wọ́n pé ẹ̀ǹlẹ́ mà ẹ̀ǹlẹ́ sà ń báyìí báyìí báyìí báyìí ni ọmọ yín sọ àwọn lóòótọ́ ni ó lẹ́bùn ní pé ṣùgbọ́n nǹkan tí àwọn ń sọ ni wípé ẹ̀bùn nìkan ò tó a ní láti wá nǹkan míì láti máa fi gbà á ní pé ìyálà kó wá lọ kọ́ṣẹ́ ọwọ́ tàbí kó tẹ̀síwájú nínú ìwé ẹ̀ kó dẹ̀ máa jó ijó yẹn lọ àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ò ní gbà kó dá fi ìwé lẹ̀ tàbí kó má kọ́ṣẹ́ kó lọ sí ilé ijó hmm. mo wá wò pé ẹ jẹ́ kájọ gbé e yẹ̀wò hmm. kájọ yọ̀nà lẹ̀ hmm. mo wá bọ́ sí ìgboro mo wò pé ẹ wọn ní tawusa tó bá bá fẹ́ ta oògùn fawusa anisó ti ṣe é rí ìgbà tí ò ṣe mí rí àìsàn tó ṣe ni rí lèèyàn mọ̀ mọ̀ oògùn ẹ̀ máa wò pé àwọn tó nírú nǹkan báyìí lára tó jẹ́ pé bóyá oníjó ni wọ́n tàbí eléré ni wọ́n tàbí wọ́n lẹ́bùn kan tí wọ́n dẹ̀ tún níṣẹ́ ọwọ́ wá pò wọ́n wá sórí ẹ̀sùn wípé kí wọ́n jẹ́ kájọ sọ̀rọ̀ kí wọ́n lè bá mi la arákùnrin yìí lọ́yẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ pẹ̀lú àwọn òbí wọn nǹkan tí mo sọ kalẹ̀ pé ẹni yẹn ó pè mí báyìí tó fi wá mú ọ̀rọ̀ ta fẹ́ sọ lẹ́ni tó fi mú wá gẹ́gẹ́ bí àgbàlagbà tó mú yìí. mi tẹ láìkí bó ṣe pè mí ní èjìká ńgbà tá a bẹ̀rẹ̀ ètò yìí èjìká yẹn wà very important. gbé ìwé ó yá ẹ sọ̀rọ̀. Hmm. wọ́n ní òye làgbà wò hmm. àgbà kì í yanu hmm. nígbà tí mò ń gbọ́ pé ọmọ kan pè mí ibi tí ọkàn mi kọ́kọ́ lọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun tó ń tún ayé wọn ṣe ẹgbàágbèje àkàkà tán ni wọ́n. àwọn ah, pọ̀ ó pọ̀ yẹyẹ torí ó pọ̀ bàjẹ́ jù ó pọ̀ gan kí ni mo wá fẹ́ mú jáde ni pé ta ló mọ irú àwọn ẹni tó fẹ́ tó jẹ́ pé bẹ́tò ìbá ti bẹ̀rẹ̀ wọ́n á jókòó pẹ̀lú àwọn ohun èlò ìkọ̀wé wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ pé àwọn sọ báyìí àwọn sọ báyìí àwa máa mú lò kákọ́ ṣe sàdánkátà fún iléeṣẹ́ Orísun bẹ̀ yẹn. sàdánkátà rẹ ò iléeṣẹ́ Orísun. yóò dà fún ọ ṣé mo wá rí ni pé ẹ̀bùn àti iṣẹ́ ọwọ́ hmm. wọ́n máa ń fẹ́ gbé fúnra wọn hmm. ibi tó máa ń dùn mí sí jù òun ni àwọn ọmọ ilé ọmọ míì ẹ̀bùn tí ọlọ́run fún un tó bá ti ẹnu bọ orin báyìí ẹ ti rí pé eléyìí á àmúwá ọlọ́run ní orin tó ń kọ yìí bẹ́ẹ̀ àwọn òbí ẹ̀ wá ní fẹ́ kó kọ orin ayélayé ìgbà yẹn ọmọ bá ń gbá bọ́ọ̀lù wọn ní kò fẹsẹ̀ kan ṣe ayé ìgbà yẹn bọ́mọ bá lóun fẹ́ ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ní kò fẹsẹ̀ ṣe àti ẹ̀dúpẹ́ pé ó ti ń yídà nínú àwọn àkókò yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tá sọ nípa pé ẹ̀bùn ọlọ́run ní fúnni lẹ́bùn iṣẹ́ ọwọ́ wọn ń kọ́ wa ni fún àpẹẹrẹ irúṣẹ́ táwa náà ń ṣe nísìnyí ẹ̀bùn ọlọ́run wà nínú ẹ̀ kíkọ́ náà wà nínú ẹ̀ ẹ̀yin náà ṣàlàyé tí ń tẹ̀lé yín gẹ́gẹ́ bí ọ̀gá ẹ fúnra yín bá mi kí àwọn aráalé kẹwàá fúnra yín dárúkọ yín fúnra yín. Asalamu alaikum gbogbo ọmọ dúnìyà tó wà nílé. asalamu alaikum gwagwam Nàìjíríà tó wà nílé Ṣakiratu náà ni o abẹni Ṣakira ọmọ Táyọ̀ ogo tuntun Orísun láwa yìí Orísun náà ni o lórí ètò. ojúmọ́ re. ojúmọ́ re. ilé iṣẹ́ Orísun TV. ilé iṣẹ́ Orísun TV lórí StarTimes. gbogbo ẹ̀yin tẹ́ mo wá o ẹ ṣe àdúpẹ́ hmm. mo ní lọ́lá ọlọ́run lọ́lá náà bí mo ń mọ̀ ojú tẹ́ fi wò wá ojú yìí ò ní í fọ́ hmm. etí tẹ́ fi gbọ́ wá etí yóò níbi orísun ò ní bàjẹ́ orísun ò ní ìgbẹ́ orísun ò ní ilé jóná lọ́la náà bí mo mọ̀ bàbá Fatima. Ah, ẹ wo àwọn tí ò mórí kọ wọn ti lẹ̀ àwa yìí wọ́n bí wa sínú orin ni ó pọn dandan kí bàbá èèyàn jẹ́ kọrinkọrin kéèyàn má mórí kọ. ó yà kọ tiẹ̀ tẹ́lí bí mo ṣe ṣeré mi eléyé wọn ó yá wọn tó lóye àṣeyèsí yẹ sà ọlọ́run. ẹ wo ẹ̀yin ará ilé oje ṣe é rí i pé àwọn tí wọ́n tọ́jú òde Àtàbàtúbú gan bá tàkùn mí lórí ọ̀rọ̀ orin yóò sáré. kọ́kọ́rọ́ ṣu ààrẹ má jẹ́ ká gbèsè lé bọ́ta àlejò wà ń bì. àlejò wà mí gan kó mọ ah! nǹkan tá à ń ṣe nulẹ̀. ẹ̀yin ará ilé jèrè mm. ṣé ti rí ṣé ti rí ó dààmú pàlò fún ẹjọ́ àlejò máa tó lọ. Eh, ṣé ẹ rí i pé ìwọ̀n tí mo sọ sódò ẹja ńlá báyìí òun ni ó gbé mo ti sọ fún yín pé ó ṣe mí rí ló lè mọ̀gùn kan tó ń ṣèyàn o hmm. òun ni mo ṣe bọ́ sí gbòòrò mo wò pé tọ̀ ẹ jẹ́ kí n wá ẹni tó lẹ́bùn kan àti iṣẹ́ ọwọ́ tí ó dáa ká lè jọ fi ọ̀rọ̀ jomitoro nípa ọ̀rọ̀ tí arákùnrin yìí pè wá sí àlejò wa náà ni alájà Shakirat Wahab Ògótuntun lórúkọ tí àwọn aráyé mọ̀ wọ́n sí olórin ni wọ́n olórin mùsùlùmí pàápàá jùlọ wọ́n ń ṣe ẹ̀sìrìtọ̀ wọ́n ń ṣeré inú ilé wọ́n ń ṣeré ìta hmm? bẹ́ẹ̀ ni àlejò wa ṣe jẹ́ alájà Ṣakira ẹ káàbọ̀ sórí ètò wa mo lérò pé ọkọ̀ òjò mi ẹ mo dẹ̀ lérò pé bíbá yìí kò nira láti mọ̀ rárá ọlọ́run bá ṣe o nǹkan tí mo fẹ́ bì lọ ni pé yàtọ̀ sí iṣẹ́ orin yìí Tiger ti rí pé ẹlẹ́bùn kò ṣe pàpọ̀ pé yín lólórin fáwọn aráyé wọn ò rí pé ẹlẹ́bùn àti rí báyìí pé ẹlẹ́bùn yàtọ̀ sí iṣẹ́ orin yìí ǹjẹ́ ó tún ní nǹkan míì tẹ̀ ń ṣe. Um, gbogbo aráalé ẹ ṣe àdúpẹ́ ojú tẹ fi ń wò wá lẹ́ẹ̀kan sí ojú náà ní fọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ tí mo fọjú àárọ̀ mi kọ́ is fashion designer. Mm, iṣẹ́ télọ̀ iṣẹ́ télọ̀ aránṣọ bẹ́ẹ̀ ni mo rán ti tọkùnrin bẹ́ẹ̀ ni mo rán tóbìnrin. ẹ ránṣọ ọkùnrin báyìí. bẹ́ẹ̀ ni. ìdára ah, mi láàmú. bẹ́ẹ̀ ni tó mú níṣẹ́ ọwọ́ iṣẹ́ orin tí mo bára mi ẹ̀bùn ọlọ́run ni. ó dà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo mọ̀ kẹ́ ti wà nílẹ̀ agodo láti àárọ̀ ẹ̀rẹ̀ tí ń gbọ́ nǹkan tí à ń fàbọ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìtàn kékeré tí mo ra sọ pé arákùnrin kan ń pè wá fún yẹn gẹ́gẹ́ bí olórin tí ó dẹ̀ tún ní iṣẹ́ ọwọ́ ǹjẹ́ ẹsẹ̀ lè sọ bóyá ìkan ṣe pàtàkì jù kan lọ nínú méjèèjì. ah ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi yẹn ìbéèrè gidi ni o hmm. fún àǹfààní àwọn tó ń wò wá nílé pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ wa nísìn ṣe rí ẹ̀bùn nínú ayé yìí ọlọ́run fúnyàn ni irú iṣẹ́ orin tẹ̀mí bára mi nídìí ẹ̀yìn sí mi ò kọ́ṣẹ́ orin níbì kankan rí kódà mo fi gbogbo ẹnu sọ mi ò tẹ̀lé olórin rí ẹ̀bùn ni látòdì ọ̀run ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ náà tún ṣe pàtàkì àwọn ọ̀dọ́ wa èyí tí ọlọ́run bá tilẹ̀ ní kó lè ṣe yọ̀ọ̀yọ̀ọ̀yọ̀ wọ́n á gbàgbé pé iṣẹ́ ọwọ́ àbí ìwé kíkà ó tún ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wá wò pé mo ti lẹ́bùn kò ní ìdí kí n ṣiṣẹ́ mi méjèèjì ló ń ran méjèèjì lọ́wọ́ ṣe rí ẹ̀bùn yálà o mọ̀ jójó ni yálà o mọ̀ orin kọ ni àbí àwọn ẹ̀bùn bóyá ọ̀rọ̀ sísọ bí àwọn àǹtí mi àti brọ́dà mi tí wọ́n gbà mí lálejò yìí tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo fẹ́ ká mọ̀ kinní kan dájú pé ìjọ téèyàn bá gùn kọ́ ló kòkè o ìjọ tá a bá sì bímọ kọ́ ló ń rá èèyàn lẹ́bùn lóòótọ́ ṣùgbọ́n mọ̀ í pé ijó tó bá bẹ̀rẹ̀ kọ́ láyé máa mọ̀ wá ìyá máa gbìyànjú pé káyé mọ̀ mí wàá máa gbìyànjú ọlọ́run fi mí hàn àkáǹtì name mi lórí Facebook Ajia Shakirat Wahab Ògo Tuntun. Ajia Shakirat Wahab Ògo Tuntun ni fi lè kàn sí lórí Facebook bẹ́ẹ̀ ni lọ́jọ́ mi iṣẹ́ wà. pẹ̀lú ògo Ọlọ́run. ó dà ẹ bá wa sọ fún àrà lẹ́kọ́ dàbọ̀ pẹ́ lórí ni o torí mo fẹ́ jó. masalamu masalamu masalamu masalamu kátùpàdé láyọ̀ masalamu kátùpàdé láyọ̀ masalamu ó dìgbò ṣe nílọ wa ká má lọ lékú lọ́wọ́ lílọ wa ká má lọ lárùn lọ́wọ́ ha ó mà ṣe mo rí lánàá kí ló dé mi ò rí mọ́ ọlọ́run má fi sọ̀rọ̀ wa orísun oníkálukú wa kò ní gbẹ orísun wa kò ní gbẹ lọ́la náà muhammadu bàbá fatima ẹ ṣé mo dúpẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ oh. alájà wa. Balikisu Ọlátórera ẹ ṣe mo dúpẹ́. Baliki Baliki péré ẹ wo ẹ rò pé ẹ ti ń gbádùn àlejò wa bá a bá lọ sókè lọ bá a bá padà dé àwọn bẹ̀rẹ̀ sí ní wo ètì dáadáa ẹ má gbé mẹ́ẹ̀ Orísun.